بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته إن تفا بعين صور رامقي وني أكيد كان شيء كان أفاد هذا وما يدى هذا من الدعوة السنة ọmọ ìyá أخو الفاضل معروف أديبايو الأثري tí wọ́n jẹ́ fọ́ndà Darul Bayina TV tó tún ní ilé kí ó náà lápé Darul Bayina náà ni ó kọ́ ilé kí wọn wọ́n pè mí sí àkíyèsí ọ̀rọ̀ kan tó jáde lórí mímbàr ní júmọ́ àìjẹrin níjọ́ tí àwẹ̀ ń di twenty five síbẹ̀ náà kọ́ àwọn tàbá ní access sí kútùmà yẹn gbígbọ́ a sọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ìdájọ́ zakat al-fitr aw masarif ni wọ́n jẹ́ fún ìfún zaka so àwọn afáànù islam wọ́n máa ń lo àyà tí a kà fúnra wa lórí níbàrí yẹn tó ṣàlàyé pé ìran mẹ́jọ èèyàn islam ní ká yọ ìzàká fún ìzàká owó wọ́n mọ̀ wá sọ pé ìran mẹ́jọ ìjọ yìí náà ní islam ní ká yọ ìzàká àwẹ̀ náà fún tọ́yì ètò wá wáyé nọ̀rọ̀ lábàdà lẹ́yìn wípé àwọn àfáà ní ọ̀rọ̀ méjìlélórí àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí àyà yìí ṣàlàyé fún ní ká yọ ìzàká owó fún tí àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn náà láàyò zakawẹ̀ fún torí wípé wal-mu'allafati qulubuhum àwọn tá a fẹ́ fa ọkàn wọn mọ́nú ẹ̀sìn tí wọn ò tí ì wọnú ẹ̀sìn wọ́n ń bẹ lára àwọn tí ìsìláàmù ní kí ayọ̀ zaka owó fún sírù wọn yẹn náà ayọ̀ zakawẹ̀ náà fún wa ó lè jẹ́ christian ni ó lè jẹ́ lẹ́bọ gbọ̀gbọ̀pẹ̀ ni ṣé wọ́n lẹ́tọ̀ọ́ káyọ̀ fún wọn bẹ́ẹ̀ àbí àwọn méjèèjì àkọ́kọ́ tí ìsìlámù ń dákọ̀ nínú àyà yẹn àbí tọ́lọ̀ ń dákọ̀ náà yẹn nìkan láyọ̀ fún innama sadaqatu lil fuqara'i wal masakin so ilé ló mú kí a fẹ́ sáré ní ọ̀rọ̀ ṣẹ́jú méjì lórí ibi tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà dúró sí làwọn náà dúró sí torí hadith abdullahi muhammad kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn àti bàbá rẹ̀ tó ń ṣe ọ́nà àdúsọ́lá tó tí ń ṣàlàyé pé zaka alfitr tí wọ́n ní ọyọ́ yìí lè sọ ìní wa tó tu'matan lil-masakin tuhuratan lis-sa'imi wa tu'matan lil-masakin èní ní 28 àbí nínú Ramadan láti ní lọ àwọn ètìlẹ̀ máa yọ zakat alfitr gẹ́gẹ́ bí òfin náà fáwà abdullahi títí dọ̀la ọlọ́run bá bá pé ọgbọ̀n ayọ̀ títí náà ni tó fi ọjọ́ ọdún àǹfààní tó kọ́ sí fún wa ní wípé gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ nínú ọ̀rọ̀ sísọ nínú tó kùdìẹ̀ káàtó ta ti wò nínú ọmọdán ìyọ zaka ìyọ yóò ilmasakin kó tún máa jẹ oúnjẹ fáwọn aláìní hadisi yìí ó wá kọ ìyádà tí àyà kùránì tú kalẹ̀ níbi zakat almal títúmọ̀ sí pé níbi zakat tówó ibẹ̀ láti kọ̀nsídà àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn níbi zakat tó tà ń yọ nínú àwẹ̀ yìí àwọn méjì sí mẹ́ta náà la kọ̀nsídà a kọ̀nsídà aláìní a kọ̀nsídà tálíkà ìyàtọ̀ mẹ́lá ní méjèèjì ẹbà tí wọ́n ń sọ tálítàsì nìyí kò ní tó ni aláìní ò ní rárá jẹ́ mákòjú rẹ̀ wá níbi zakatul fitr kò ní tó lọ́wọ́ kó sẹ́kù débi kó lè yọ zakatul fitr síta ṣùgbọ́n ó ní dèédé tó náà lè jẹ nígbà ọdún bọ́dún tí ń kànlẹ̀kùn yìí ẹnu tó ní lówó tó fi lè ra bóyá bí ráìsì àbẹ́wà àbí sẹ̀mọ́ ó lè gbé sọdún ṣùgbọ́n tó bá ní kó ń yọ zakato fitiri náà jáde tó kò ní tó sọdún mọ́ so Islam ní kó yọ zakato fitiri yẹn tó bá yọ kó wá yọ fúnra rẹ̀ òun gangan ń bẹ nínú ẹni tí Islam pè ní miskin fakir talikan àbí miskin rádà tó ṣe wípé ó bá rí jẹ lónìí mọ́ rí jẹ lọ́la tó bá sì rí jẹ lónìí náà ó lè tó ó lè kó méjèèjì tó irú ẹni bẹ́ẹ̀ yọ tara rẹ̀ yóò yọ tìyàwó yóò yọ tàwọn ọmọ wọn bá ti yọ tán bẹ́ẹ̀ ó sì gbé sínú yàrá wọn yọ jáka yẹn àti yọ tálẹ́ yọ fún ayọ́fara wa kìí sọ̀rọ̀ pé ńgbà yẹn ẹ mo yọ fún ọ̀rẹ́ mi kan ayọ́fara wa ah, ẹ tún ti yọ fún bẹ́ẹ̀ ni torí yẹ kí wọ́n yọ fún náà ni àwa náà pẹ̀lú bí ìṣesí wa ṣe rí àmọ́rú ẹni bẹ́ẹ̀ tó yọ fúnra rẹ̀ yìí kó tó dọjọ́ ọdún láti wá ráwọn ìtọ́ tó wá yọ fún ó ti dọ̀ràn yàn fún o kó náà padà wá yọ tiẹ̀ sí ìta so orí ilé làwa náà dúró lórí òun ló jẹ́ ráyò tó jẹ́ òfin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá súnà so gba àwọn tó kù lẹ́yìn àwọn méjèèjì yìí wọn ò kó sínú ta lè yọ zakatul fitr fún àfi tó bá jẹ́ wà làwọn àmì rí náà lè ha kò sọ nínú kótóbà bóyá níletò kan nínú àwọn ìmáàmù àìmọ́tò rotip àwọn ìmáàmù mọ́sálásí àdúgbò ìmáàmù ìlú wọ́n ní kọmití láàrin wọn tán ní ẹ máa gba zaka gbogbo àwọn jàmáà mùsùlùmí yọ ẹ máa gbà jọ ìmáàmù mọ́sálásí ilé ó gba tàwọn èèyàn rẹ̀ tọ̀hún náà gba tàwọn èèyàn rẹ̀ wọ́n wá dájọ́ iṣẹ́ wípé wọ́n ṣe sáà ti gba zaka àtijọ́ yẹn ìsìláàmù ni wọ́n lẹ́tọ̀ọ́ sí káyọ zaka fún wọn onìkẹta wal-amilina alayha sòkòrà tó wá fi kúnnú kú tó bá wà wípé tọ́lọ̀ gan bá ní kí ọ̀gán rọrọ̀ tọ́mátẹ̀ yọ fún ọ gẹ́gẹ́ bí mọ́mù ọ̀rọ̀ ti bolo jẹ́ ni o àbó jẹ́ lómi ní àwọn tí mọ́mù ló rán wípé ẹgbà zàká yìí jọ pọ́nà yọ̀ǹda rẹ̀ fáwọn tọ́lọ̀ tún ní ọ̀rọ̀ tí wọ́n tún fẹ́ lágbára dẹ̀ ju títí ẹ lọ eléyìí ni clarification tàbí ṣe lórí ọ̀rọ̀ yẹn àmọ́ lábala ìmúra kalẹ̀ fọ́dún kankan wá sí mi lẹ́yìn torí pé láti àná àbíjẹta náà àwọn astromas nílẹ̀ Saudi àwọn kọmitì wọn tí wọ́n ń ṣe ètò bí wọ́n ṣe ń rọ́ṣù ju ọjọ́ nǹkan kan wọ́n náà ti gbé sórí mẹ́díà pé ó súnmọ́ báwọn ṣe ń wo oṣù Ramadan lọ́dọ̀ àwọn ó súnmọ́ kó ṣe wípé àwọn ilé ìrísà wáyé lálẹ́ ọ̀la pé àwọn ilé rí ṣàwárí ní alẹ́ ọ̀la ọ̀la ní tuesday alẹ́ wednesday rẹ̀ ìgbàlẹ̀ tuesday làwọn ń pè <laughs> kó súnmọ́ káwọn mọ́ rè fàbítálì therefore àwọn ó gba àwẹ̀ yóò pé thirty sọ̀rọ̀ kájọ bẹ̀rẹ̀ níjọ tuesday ni so thursday làwọn ó fẹ́ ẹ̀ṣẹ̀ ọdún sí èmi náà kà ṣùgbọ́n àlàyé tèmi fẹ́ ká rí gbọ́yàwó mùsùlùmí ní nàìjíríà ṣe rí ẹjá múfẹ̀ẹ́nú kò nú àlámọ̀rí ẹ̀sìn wa kí ẹ̀sìn yìí wà lọ́rùn. tá a bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ẹ máa ń dakọ̀ Saudi ẹ̀yìn Saudi gan ọlọ́jọ́ tí wọ́n máa wẹ̀ Saudi gan aláwọn sì tún àwọn ọlọ́jọ́ báyìí ti wà ló láyé ló bẹ́ yàtọ̀. Saudi tẹ̀yìn sọ yìí àtàwọn aláṣẹ ẹbẹ̀ àtàwọn aláfa ẹbẹ̀ ẹ̀ mọ̀ fẹ́ràn wọn. ẹ̀ẹ̀mọ̀ fẹ́ràn wọn táwọn àfáàbẹ́ bá sọ̀rọ̀ tàwíìdì bí kẹ́ bẹ́ wọn lórí mọ̀ ní ṣe yìn tẹ́ ẹ bá gbọ́ wípé àwọn aláṣẹ ẹbẹ̀ láwọn gbó lè mú táwọn gé lọ́wọ́ òun sì ná ó ti jáde ilé kan wọ́n lẹ́ ló kò pa ìpìlẹ̀ ń gbé sáwúdí sẹ́ pé wọ́n ti le jù ó ṣe wá lé bíbí ọ̀rọ̀ oṣù kẹmọ wá ń sọ wípé tiwa ló le jù sàwúdí gẹ wọ́n ti róṣù ẹ̀ka tẹ̀lé sàwúdí ni ẹ̀ tẹ̀lé sàwúdí níbi ọ̀rọ̀ hudud mi ò mọ bí fẹ́ẹ́nú kàn ṣe ẹ̀ṣẹ̀ wá tún wá sí dáadáa lẹ́yìn bàbá ìka mọ́sọ̀ kejì ẹ tẹ̀lé sàórí níbi ọ̀rọ̀ tawhid gbogbo àwọn àfá àwọn ọkọ̀ burúkú lẹ́ ń pè wọn tó dáwà tawhid yẹ̀yẹ́lẹ̀ fi wọ́n ṣe láwọn àfá àti nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ẹ pé Sheikh Islam Muhammad bin Abdul Wahhab rahmanallah ta'ala fẹ́mọ́ táfà nílẹ̀ Yorùbá ń pè ní máa já gẹ́gẹ́ yẹn kí ni tó ń pè Yahudi ló ń pè Sheikh Islam àwọn yahudi wọn ránṣẹ́ nàbí yahudi ni ó wá ń jíṣẹ́ yahudi ni náà ó fi ló mà jẹ́ ọ̀rọ̀ oṣù wà délẹ̀ wà ní ti nàìjíríà ó saudi ni bóun ń pè é ewu ni double standard double standard lélẹ́yìn ọ̀rọ̀ oṣù oṣooṣù ó ti yanjú ní òfin ẹ̀sìn táwọn èèyàn bá ń dàrú mọ́ yín kan ẹgbódòdó ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan islam fìtì mo rí sí sọ́rí wípé 2015 kọmítí imú sáìtì yìí ní ti Nàìjíríà wọ́n ṣe kọmíníkè kan kọmíníkè yìí wọ́n ní kí wọ́n translate ìgbà ẹni wọ́n ń wá mẹ́mbà lára wọn lẹ́ni tí ó gbọ́ Haúsá tí ó gbọ́ Ìgbò tí ó gbọ́ Yorùbá tí ó sì gbé ìbò tí ó sì gbọ́ Lárúbáwá ìdè márùn-ún bóyá wọ́n ti padà wá rí nìmọ̀ wọ́n fẹ́ employ àwọn èèyàn gbà yẹn ẹni ẹgbẹ̀rọ̀ gbọ́ lárúbáwá kó gbé ìbò kó gbá ọ́sá kó gbọ́ ìbò kó gbọ́ yorùbá kó ní òòrùn àwọn lọ́rùn ṣùgbọ́n àtàtì ìgbà náà kò tí ì rí ní tí wọ́n ń ṣe ni wípé ní kọ́míníkè wọn wọ́n ní àfa ọ́sá ń bẹ̀ wọ́n láfa yorùbá ó dà wọ́n ní àwọn àfa ilẹ̀ ìbò náà ń bẹ̀ ní bá ti wá jọ arrive sí ní kọ́míníkè wọ́n wà ní kí wọ́n translate ẹ̀ sí english so that yorùbá muslims wọ́n lè ní access sí ìbò muslims wọ́n lè ní access sí haúsá muslim so nìkan ṣe kò ní já sí wípé nígbà náà ẹlẹ́yàmẹ̀yà wọn fi ń tò èmi láǹfààní sẹ́yìn tí wọ́n fún ní ní tilẹ̀ yorùbá pé kí n translate it english àti àrọ̀bíyà láti èbó sí àrọ̀bíyà èmi mo ṣe nínú tí mo rí kàánú ẹ̀ ni wípé àwọn ọmọ gbìyànjú àti wá oṣù ní nàìjíríà tàbá fẹ́ gbàwẹ̀ tàbá sì fẹ́ ṣètúnú àwẹ̀ àwọn ọmọ gbìyànjú láti wá oṣù ṣùgbọ́n tó bá di wípé àwẹ̀ di nine for example àbí ṣe àbámi ń jẹ́ 29 lálẹ́ láníkẹ́ wóṣù sí kárí bẹ̀rẹ̀ rọ̀mùdọ́nù lọ́la àbí àwẹ̀ di 29 a ní ẹwóṣù lálẹ́ rẹ̀ kárí sọdún tí ṣàwádìí mọ̀ jẹ́ first orí yìí la dúró lé lórí ṣùgbọ́n nígbà míì a lè kọ̀ǹsídà tó bá ṣe wípé sáwúdí ti ká ti tiẹ̀ pé 30 sáwú dídì ká tiẹ̀ pé 30 ìyẹn ní ṣàbán tí ó bá gbàwẹ̀ ní ókọ̀lá Ramadan tí wá ń jẹ́ 29 láti rí òye a lè lọ pẹ̀lú Saudi láti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú wọn ìbẹ̀núbẹ̀ tí ó gba àwọn kọ́míníkè yẹn tí wọ́n fọwọ́ sí bẹ́ẹ̀ the same thing tó bá jáwẹ̀ gbígbà pé a fẹ́ ṣètúnú àwẹ̀ tí Saudi bá rí sọ́ọ̀bù sọ́jọ́ kan lókùn ìgbà táwẹ̀ tí wọn náà bá ti pé twenty nine a lè rí sọ́ọ̀fù pẹ̀lú wọn láti bá wọn sínú papọ̀ ilé ti síwájú tí ò bá dé tí ìgbọ́pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí Nàìjíríà ṣe ni gbogbo àwọn tán láwọn sojú wa ní kọ̀mìtì yẹn láwọn àfáànù ìlú gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti léèyàn wọ́n léèyàn ní Oǹdó Àkúrẹ́ Oǹdó Èkìtì lọrin ní Kwara kò sílùú tí bàbá yìí ti ní láwọn àfà àwọn àfà àti stéètì yín ẹbí wọn léèrè tí ò bá rí bẹ́ẹ̀ tura àwọn ni wọ́n rẹpírẹsẹ́ǹtì mùsùlùmí ní stéètì yín so tí Sáúdí bá ní tọ́ọ̀sì làwọn ò tó gbáwẹ̀ làwọn ò tó sínú àwẹ̀ tí sùtánù tiwa náà bá ní tọ́ọ̀sì làwọn ò sínú àwẹ̀ kò takùn tí wọ́n ti fẹnu kò lé lórí inú kọ́míníkè o tí Saudi bá láwọn ó sì sínú tọ́ọ̀zẹ̀ títù tánù sọ wípé tí wọ́n ti sọ sẹ́yìn náà ni pé wóṣù lálẹ́ tuesday lálẹ́ ọ̀la yìí tán bá rí oṣù tí wọ́n ní wẹ̀ẹ̀zẹ̀ lágbàwẹ̀ òun láti túnú àwẹ̀ mọ́ ìyá alágídí wípé àwẹ̀ tèmi ó pè táàtì ni Saudi ò ní fẹ́ bá gbé bá sínú àwẹ̀ Saudi ò ní bá gbé sọdún àwẹ̀ kò kàn ọ́ kò kàn ọ́ rárá bó ti wulẹ̀ ó mà ká sì mọ́ gbàgbé ọdún kan ń bẹ tó já sí pé òun ka tàwẹ̀ yìí náà la kàwọnú léyá tí ìṣeléyá ti wá bọ́ sọ́jọ́ àrọ̀fá kódà kò tí pẹ́ kèjì tọdún mẹ́wàá àyíbẹ̀ẹ̀kọ́ ìsọkúsọ yìí pọ̀ lẹ́nu àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá àlẹ́sọ̀lẹ̀ haúsá àwọn yóò sọ ìsọkúsọ débi wípé kí ti ẹni iṣẹ́ sùtánù yẹn gan náà aláàbà haúsá sí mọ́ aláàbà haúsá ni aláàbà haúsá sí mọ́ àmọ́ etí ń gbá lọ yorùbá kì í gbá tó fi jọ́ràn èèyàn gbogbo ẹ̀yìn àfáàsúnà tọ́lọ̀ ní kẹ́ ló kọ́lẹ̀ yorùbá ẹ ṣe iṣẹ́ o àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá wọ́n yìí wà sensitized yóò àwọn mùsùlùmí ilẹ̀ haúsá wọ́n wà more current ju mùsùlùmí ilẹ̀ yorùbá lọ kí ló sì fáwọn ládvantage yẹn torí pé èdè wọn ó wà more global jẹjẹ yorùbá lọ díẹ̀ lẹ́fẹ̀ẹ́ haúsá tẹ̀ ní rédíò ńlẹ̀ wọ́n current bàjẹ́ yorùbá dẹ̀sídẹ̀sí ní mọ̀ sọ káàkiri láàrin ara wọn bóyá ní tó fà nìyẹn Yorùbá lẹ mùsùlùmí Yorùbá etí ìwà ìgbọ̀n kankan rárá àfi bọ́ǹbù Boko Haram nìkan la máa ń gbọ́ gbogbo tó kù ti ń lọ nípa sílábà ìgbọ̀n kankan torí pé lọ́dún tá à ń sọ yìí ìgbà tí àwọn àfáà súnà ilẹ̀ Yorùbá tí wọ́n nímọ̀ tán sì lè ṣe rìsẹ́ẹ̀kì tí wọ́n ní à ah! tí wọ́n bá ń gàràfà ní èní ní Saudi tí Sultan Sokoto declare ní ọdún iléyà lọ́dọ̀ tiwa kó tako ẹ̀sìn bílùkọ̀ kan ti ka òǹkà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹni wípé tó bá jẹ́ Nigeria pilgrim tó wà ní àrọ̀fá ọ̀ràn yẹn ní kó náà bá sáwúdí sọdún níjọ́ kejì àrọ̀fá àmọ́ pé yẹn ń bẹ sọ ní ìgbà tí àwọn kọ̀ọ̀kan a jọ mọ kéwú tọrọ yẹn náà tó fẹ́ rú wa lójú níbẹ̀ náà ni wọ́n ti ń pe àwọn àfa àsàwójì tẹ́ẹ̀bà tó wá tún ní trọ́ọ̀sì sáwà tá a wọn ẹ pe àwọn àfa yìí ní mufti gbogbo ìgboro Saudi Ali Sheikh ó ní tí wọ́n sọ ń jọ náà o kódà àwọn tó ń sàdúrà ní pé ẹ kú ọdún Nàìjíríà o àwọn gbọ́kànlẹ̀ sọ ọdún lè ní táwọn gàràbà ẹ kú ọdún o ó wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ àwọn aláṣẹ yẹn ni o ọ̀rọ̀ yẹn wà ń ta náà kílípù yẹn wà ń ta àbáfà òzánù náà sọ the same thing àwọn àgbàfà Saudi yẹn náà nìyẹn kódà àwọn kan tó ń sọ pé kíní wọ́n ní ọdún àbàbá ẹ bá wa kọ́ wọ́n tó kọ́ níwèé wọ́n tó kọ́ ní èdè lárúbáwá kan tún post ẹ̀ sórí net torí pé kìí ṣe ọkẹ́ ṣe nàìjíríà nìkan ló sọ ọdún jọ́nà lágbàáyé níbi tá ní àbí àṣewáríwẹ̀ rì so gbogbo ọ̀nà tẹ́tí máa kó ẹ̀rẹ̀ yí olórí mùsùlùmí nàìjíríà lẹ́yìn tẹ́ ń pè lajú eh, lákẹ́dẹ́míìsì ẹni professor islamic studies ní tẹ́ máa kàn sọ̀rọ̀ burúkú àbí wọ́n náà ń bẹ lábẹ́ ilé tiẹ̀ náà ni tó rò pé jẹun yóò tọ́ tó kàn mọ́ búṣù táwọn sókótó mo fẹ́ ká mọ̀ reality o ọmọ yorùbá lèmi ti ń sọ̀rọ̀ o

kájọ sínú papọ̀ pẹ̀lú sàórí níjọ tọ́ọ̀zẹ̀ orí ìlànà láwa o wọ́n bá sì ní lálẹ́ ọ̀la bá ti róṣù tiwa ọjọ́ àrùbí àá à ń lọ yídì má ṣàgídí kó wá gbàwẹ̀ lọ èyàn gbàwẹ̀ lọ yídì o al-eid al-fitru yawm tuftirun wal adha yawm yudhahun hadith anabi ni kí sẹ́gbẹ́ wá ní ẹ̀ eh, àtẹ̀láṣẹ olórí àmọ́ àwọn sì gbàwẹ̀ lọ yídì wọ́n èyí gbàwẹ̀ lọ yídì wọ́n ò tún ṣe bídíà pẹ̀lú àìmọ̀kan so ẹlòmí ò wá ní àtọ́bá wá rí bẹ́ẹ̀ kí ní ti fòkásì tọ́ọ̀sì kalẹ̀ náà ìyẹn máa gẹ́gẹ́ yẹn ó ti fòkásì tọ́ọ̀sì kalẹ̀ náà pẹ̀lú tó ń gé tó ń gé tó ń gé òun ti predict pé tọ́ọ̀sì ẹ̀ sáàdù sínú ló wà bá sọdún ni ṣé ajá agége lẹ́yìn bá sẹ̀sì ni ok tájá agége bá ní one thirty ní rúurì ń wọlé lẹ́kọ̀ọ́ sáàdù sínú lẹ́kọ̀ọ́ wá sọ wípé torí kò ti jájá agége ló sọ ọ́ tìlúrí sì wọlé lásìkò yẹn kí wọ́n láwọn oníkiri ní 130 rárá ọ̀rọ̀ tí ó dàrú ni kẹ́mẹ́ yóò dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀yìn gbà yẹn ó ti fọ́kásì kàlẹ́ ó ti fọ́kásì nígbà tá àwẹ̀ sí àjẹ́ wa sọdún ni ẹ̀sìn làwa ń tẹ̀lé òun tẹ̀lé fẹ́nu ti ẹni coincidentally fẹ́nu tẹ̀sí ṣe déédéé tí ń bẹ nínú òfin ẹ̀sìn lásìkò yẹn bó ṣe pé fẹ́nu rẹ̀ tún máa àbẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo eléyìí bá ti rújú rẹ̀ wọ́lọ́ náà ni à ń gbìyànjú rẹ̀ kọ́lọ̀njá rí kọ́lọ̀njá tó ojú ọ̀nà tá fi rújú rẹ̀ wala la ilaha illallah subhanaka Thank you. Ìyàrá wa ṣàgbọ́ra pé tí ó yìí bá ti di àtàrí. Àmọ́ sì máa ń ṣe àwọn káwọn ìgbàlódé báwọn ẹni tó tó tó máa ń ṣe bí ẹ̀dá ní ti bí. Ṣé ó wà tó kó sínú rẹ̀ ní àtọ́tọ̀ nìyẹn? Ọ̀tọ̀ ni mẹ́rin tí ẹ̀ máa ọ̀nà wá sí ìlú? sínú ẹ̀sìn ẹgbẹ́ ọ̀rọ̀ táwọn afá mọ́ ń sọ ó kẹnu gan tí mo pè ó kẹnu gan lórí já sí pé èyí mọ̀ gbọ́ àwọn nǹkan míì tó mọ̀ sí ìlú fún yàn lórí ọ̀rọ̀ náà wá fẹ́ hadithi yàwó Aisha radiyallahu anha fẹ́ nínú àwọn náfìlà méjìlá kan bẹ̀ téèyàn bá fojú tó ó ń ṣe ọlọ́run alayhi salatu salam ó ní ọlọ́run garanti ẹni ẹ̀ ní aljanna kò sí dùhálà rẹ̀ o kò sí rọ́kẹ̀ta tahiyyatul masjid kò sí lára rẹ̀ o tẹ bá rí ìrọ̀ràn yàn lápèjúwe torí kò sí ìrun ọ̀yàn tó ní náfìlà kò sí ìrun ọ̀yàn tí ò ní náfìlà ìrun sóbò àákí méjì ṣáájú rẹ̀ rọ́kí àtà ìfàjà kí ló ń tó ṣe ọlọ́run sọ ń rẹ̀ ń ṣe ọlọ́run ní méjèèjì yẹn ó lóore ju ayé lọ àti ti ń bẹnu ayé rọ́kí àtà ìfàjẹ́rí mina dúníyà àmàfíyà nínú ìwáyà mina wà máa tọ́lá àti àlẹ́ ìṣẹ́m ó lórí ju ayé lọ ó sì lórí ju gbogbo nǹkan tó rùn yọ ọba nílẹ̀ ayé lọ méjì màmá mú kó nù mẹ́rán méjìlá yẹn ó kú mélòó méjì síwájú ìrun dúọ̀ méjì lẹ́yìn ìrun dúọ̀ ó di mélòó ó di mẹ́fà ó kú ìfàmì kalẹ̀ méjì síwájú asr ọ̀pọ̀lọpọ̀ lórí wò pé kò sí nẹ́fìlà ṣáájú asr nẹ́fìlà lẹ́yìn asr lẹ́yìn asr ni ò sí lẹ́yìn bá ka hadithi kún ṣe ọlọ́run kí nẹ́fìlà lẹ́yìn asr ìdájọ́ yẹn ní ṣe pẹ̀lú ànábì lóun nìkan tí ò kó àwa àlùmọ̀ tó kù sínú torí pé nínú tọ́lọ̀ ń kàn ní pápá ànábì ni wípé àwọn tọ́lọ̀ ń níbẹ̀ bá ṣe ẹgbàá ládàá bẹ́ẹ̀ bá sì ṣe kò sẹ́sẹ̀ ọ̀ràn yẹn ní jẹ́ níbi ìwọ̀ta ànábì so bó ti wù kó nira tó láyé ànábì ò ní fi àwọn náfìlà kan ṣeré bí ìgbà wípé wọ́n bẹ nípò ọ̀ràn àyàn ó di mẹ́jọ bẹ́ẹ̀ pẹ̀lú asr méjì lẹ́yìn maghrib ó di mélòó méjì lẹ́yìn ìṣà ó di méjìlá àwọn àfáà kan wọ́n kà bẹ́ẹ̀ àwọn àfáà míì ní mẹ́rin ṣáájú vóòrè ni kò wá ní sí méjì ní ìsájọ asiri torí kí ìsájọ asiri yẹn òun ò wà mọ́ emphatic bíi mẹ́rin àbí méjì ti zuhur òun ló fà tí ò fi gbajúmọ̀ bíi méjì àbí mẹ́rin síwájú zuhur bẹ́ẹ̀ni wọ́n bá wá sí pé wọ́n á mú ní bàdà wípé tọ́mátì kí asiri kan tó kírun ìmọ̀ kí ó lóore fún un tó bá ti wá rọ́mọ lọ́wọ́ kò ní san padà bẹ́yìn ti láǹfààní kó san búrì àǹfààní ìbẹ̀ tí èèyàn bá míìsì bóyá èèyàn ètùtù mọ́ṣáláṣí wọ́n kí jẹ́mọ́ lọ́wọ́ lèèyàn mọ́ṣáláṣí ẹ̀hùn vọ́ so àti pé méjì mẹ́rin ni gbogbo ẹ̀ ti bọ́ mọ́ èèyàn lọ́wọ́ tábà kí búrì tán èèyàn lè dá padà lẹ́yìn vọ́ àmọ́ tí méjì ásírì bá bọ́ mọ́ èèyàn pé èèyàn bá irun lórí jẹ̀mọ́ ni ẹ̀ lè kí padà lẹ́yìn afẹ́rìmọ̀ ìdápadà tó wà nù hadith fanabi ọ̀ràn yẹn ló ń jẹ́ níwọ̀ ti ànábì wípé àwọn kan kó nǹkan tí wọ́n máa ń fi kan ti ànábì tó bá di parí oṣù àbí tó bá di gba ní àwọn ìgbà kan àyàn bọ̀ wá gbà ilé ànábì wá ṣe títí fá látẹ̀yìn zoos tó ti wọlé àwọn tí wọ́n kó nǹkan tí ti ń fún wọn gbogbo tiẹ̀ títí já sí lè fọwọ́ ìgbà òsì pé hàn kò wá ráyè àti kí mọ́ wọn wọn á fẹ́rẹ̀ o padà wá kí lẹ́yìn asir ni ọ̀ràn yẹn ló jẹ́ ní kí àti tiẹ̀ ní ta tá a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ kìí ṣe ọ̀ràn so asir méjì yẹn o jẹ́ ọ̀ràn yẹn ó jẹ́ ó kàn pa yóò méjì yi se ni tí o kan pa na tó fi kú méjìlá torí pé kò méjì asir so eleyi ó ní ṣe pẹ̀lú kó jẹ́ ṣáájú irun àbí kó jẹ́ lẹ́yìn irun so lábẹ́ bẹ́ẹ̀ nẹ́fìlà méjì ní náà ń bẹ ṣáájú irun Maghrib tí ò kó sáré méjèèjì láyẹn àdéfìyàwó Aisha nínú sọ Bukhari hánà mi sọ́lù nínú sọ Abi Dawud hánà mi sọ́lù qabla al-Maghribi sọ́lù qabla al-Maghribi thumma qala man fi thalitha ó ní ẹkírun ṣáájú Maghrib mà tó wá dúró rẹ̀ lẹ́ẹ̀kẹta náà yìí wá ní fẹ́ni tó bá fẹ́ yàwó iṣẹ́ kan wá gbà rí sí wá kọ́lọ̀ kó bá yọnu sí wọn wọ́n ní anábì sọ pé n tó bá fẹ́ karahiyatan an tuttakhadha sunnah anábì sọ pé n tó bá fẹ́ torí wípé anábì kò ń yìra ká mọ́ sọ di súnà kó mọ̀ sí wípé yóò pé irú súnà ìrùn vórì méjì kákí méjì kákí méjì kákí mẹ́rin kákí mẹ́rin anábì fòkó kí sáájú mọ́ nígbà mọ̀ jẹ́ pé ní ìdákọ̀ọ̀kan ló mọ̀ wáyé òun náà kó sí so eléyìí sì yàtọ̀ méjì ẹ̀yìn iṣẹ́ yìí ó yàtọ̀ sí wítìrì wítìrì gàbàdáyá ìrun náfìlà alẹ́ ni òun so lásán pé ọ̀rọ̀ náà wá fi ó kẹnu gan lábẹ́ so ló ti gbọ́dọ̀ àwọn àfáàmì wọ́n bí nífi wípé Islam tú wálẹ̀ bóyá nǹkan tó bá wù mí lè mọ yan náfìlà lóru so ìkákòyàwó èèyàn lèyàn fi ń wá àwọn àdísì tí wọ́n sọ yòǹkà ìyẹn ló sì fẹ́ dọ́gba jù fún mùsùlùmí kó sọ yòǹkà yẹn ó dẹ̀ ṣe wípé tó bá rẹni tó bá kíta yòǹkà yẹn kò lẹ́tọ̀ọ́ kó rí láì fi sí torí pò náà ní àwọn ẹ̀rí kan tó gbára lé so bó ṣe jẹ́ nìyẹn téèyàn bá rí méjì láì sọ ó fún yàn kò sí dùhámbẹ̀ mo ti sọ o mo sì wọ mọ́sálásí mi gbọ́dọ̀ máa ń wọlé ọlọ́run kíkàn jókòó bẹ́ẹ̀ ó yẹ kí mo náà méjì wà kókó sínú méjìlá yìí so tí kan bá wá bọ́ mọ́yàn lọ́wọ́ nú ẹ̀ ìsìláàmù faramọ́ kéèyàn san padà ìsìláàmù faramọ́ téèyàn bá ṣe wípé kò rí wákàtí àlùfájìrì kí tó kàn bá nù tí mo bá ti ń sálámà kò kì tàbí kó sún kíkí rẹ̀ dìgbà tí dùn habayọ̀ hánà ìyẹn ló lóore jù kéèyàn sọ lára kéèyàn ní sùúrù fi yọ lásìkò dùwádé kéèyàn wá san torí pé àwọn sálẹ̀ pàtọ́lọ̀ sọ fún un sọ́tún nìzẹ́mì pé wà inna laka fi nahari sabhan tawila tí wà nàbí bá ráǹfààní àti ìdè lóru kínú lọ́sàn ó láǹfààní kó sàfọ̀mọ́ tó gùn àfọ̀mọ́ tọ́lọ̀ wọn lè ń bẹ̀ ní náfìlà sọ wípé bá ó lè kí lásìkò dùhà so lórí àdáṣe máa ń kí náà tó afẹ́ kí ṣubú ìlọ́nà ìfàjìrì wà téèyàn bá ti wá mí sí ẹ̀ kó sùn dàsìkò dùhà ló dáa jù ọ̀ tó bá di pé bóyá àyè òní sífò mọ́ oòrùn sí sì yọ oòrùn tí yọ mẹ́sẹ̀ kí oòrùn tó mọ́ṣáláṣí báyìí kìí sí bóyá pẹ́ta tó kí oòrùn jàmá yìí oòrùn tí yọ rárá ti ṣe dìde àwọn àti sálámù kò tó mọ́ṣe kó mọ́ṣe àṣìkáàrù kóòrùn tó yọ kí padà àmọ́ tó wáṣe kó mọ̀ kó lè ráfà láti kí ní dòha ha kúkú lọ lára torí ẹ̀yẹn gan lè rí wà fún wa inna laka fi nahari sabihan tawila ó sì jẹ́ nìyẹn wọ́n arúgbó sáà sọ́dá náà wọ́n ní ìyàwó àjà ní ìlú mẹ́rin àwọn àti tí wọ́n ìlú bá ti rí ìlú gbogbo wọn ní sálámà lẹ́yìn. ọwọ́. ọwọ́ ṣe ṣe ìlú nọ́fílà yìí tó fi nù. méjèèjì láyìn ok bóyá ṣe ìṣe nọ́fílà kìíní kìíní pé yìí sọlá tó tẹ̀sí bí. wọ́n ní wọ́n kì í ìdílé àti ìdílé mi tí ìbá pàdé ọ̀tẹ̀mí hmm. náà fi ṣeṣẹ́ ń ṣàlọ́ mú orú ni kò sí òun wà lọ́tọ̀ láti fi wá ìsúnmọ́ lọ́hùn lọ́tọ̀ ni tó sì lágbára náà fi ẹ̀sìn gan fẹ́ ju àwọn míì gan lọ́nà àwọn fi wípé bẹ́ẹ̀ ni ojú ọ̀sán lẹ́yìn ó fi dá padà bóyá bí ọwọ́ ẹ̀yìn bí àsìkò dọ̀ha ẹ̀yìn ó fi dá padà ẹ̀yàn pé wẹ́dà change káàdì sọ̀rọ̀ lórí agbègbè dára wà tó bá ti di bá ti yọ tó ti gòkè lágo mẹ́jọ àbọ̀ ti ń lù ìbẹ̀rẹ̀ àsìkò dùhá nìyẹn àsìkò dùhá ní àkọ́kọ́ àsìkò ó ní àárín ó ní ilé ìdè jẹ́ kí gbin ṣàlàyé briefly nípa tó ń jẹ́ ìṣọ́rọ́k tó gbajúmọ̀ náà náà wáfíì táwọn ṣe blake máa ń yàn ṣọ́rọ́k ìṣọ́rọ́k wọ́n sì nǹkan ní ìgbọ́yé ni kò sí irun kan tí wọ́n ní akínú ẹ̀sìn lásìkò tó òun bá ń yọ lọ́wọ́ kàkà bẹ́ẹ̀ gan súnà náà lè tún wá lórí pé àsìkò mẹ́ta kan ń bẹ ẹ gbọ́dọ̀ kírun lásìkò yẹn inú àsìkò yẹn ni àsìkò gbà tí òun bá ń yọ lọ́wọ́ ṣùgbọ́n sọ́lá ti lè ṣọ́rọ́kì lọ́rọ̀ àwọn yìí ohun oòrùn yọ tàyọ báyìí wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe náfílà wọ́n wà ní sọ́lá ti lè ṣọ́rọ́kì ni àwọn àfáà ní ìṣọ́rọ́kì ó lásìkò tó rùn yọ sí yíyọ tó bá yan yẹn èyí ó ní farabalẹ̀ díẹ̀ ìfarabalẹ̀ díẹ̀ yẹn lásìkò tí dòha ló wọlé torí pé brightness oòrùn tó yọ yẹn ní jẹ́ dòha mọ́tọ́lọ́run sọ pé wà ṣámsí ọdùnháàhà ọlọ́run fi àti ìmọ́lẹ̀ òrùn tí èsì ìmọ̀ tàyàn lára yẹn la n pè ní so ìbẹ̀rẹ̀ nìyẹn àárín ẹ̀ bí ọjọ́ ti wá ṣe rí ń bí a máa wò bí agobi nígbà wo ni ń parí ìgbà tá bá ti sọ pé ẹ lọ tàbí láti kó àkóyawọ́ wọ́n ní láàárín òun àtàsìkò vóòr agbọ́dọ̀ fún wọn ní ìsinmi ráńpẹ́ tí ní yásí pé ká ní bóyá vóòr ń wọlé lọ́dọ̀ wọn bí níbi bóyá bí twelve thirty àbí twelve thirty five gbogbo náà fìlà tá a bá ti yàn nídò àti twelve twelve fifteen bá ti ń lù adáwọ̀ rẹ̀ dúró. a máa ń yan rákà méjì àyàn mẹ́rin àyàn méjì àyàn mẹ́rin ìyára nǹkan tí wọ́n ní mẹ́jọ ṣùgbọ́n irú hadisi Abu Hurairah radiyallahu anhu tí no àbábúzárì ni tó ní àwùsọ́ ni khalili pé ayò mi sọ àsọ́lẹ̀ àwọn kamẹ́ta kan fún mi yóò rí fásá nàbí tí ànábì ọ̀rẹ́ mi sọ àsọ́lẹ̀ kamẹ́ta kan fún mi tó ló sọ àsọ́lẹ̀ kí máa ṣe náfìlà lásìkò duha inú àwọn so wà àti ìdí onímẹ́jọ àmọ́ àwọn afáàmọ́ ń pè mẹ́jọ lábala wípé náfílà kì sábà sókùn fún àwọn ìgbìmọ̀ sọ pé èrè tó pọ̀ jù rẹ̀ ní mẹ́jọ èrè tó kéré jù rẹ̀ ní méjì ṣùgbọ́n ó ń dá ní téèyàn bá rí fún téèyàn dúró àyàn méjì àyàn mẹ́rin dáwọ́ ó fún